dúró ń bẹ òye níyì ìwọ fẹ́ jọba ṣé o mọ̀ pé ẹ̀gbọ́n rẹ mò ń ṣe ni o mọ̀ pé ọmọ ìyá kan náà ni wá ó ṣe tán wọ́n wá ń sọ wọ́n wá wípé ìwọ ọkùnrin lóye tọ́ sí oyè ò sí èmi obìnrin ọba ò sí mi torí rẹ̀ gan-an mo sì wá fẹ́ sìn ọ́ wọgbó lọ torí ọba tó fẹ́ fi ọ́ jẹun irọ́ ló pa. òun gọ̀ ni <laughs> bí ẹ bá ṣe pọ́ngọ̀ ọ̀fẹ́ nu họra nígbà tí wọ́n ní wọ́n fi ó jọba ṣé bí ṣe ló yẹ kó sọ pé tọ̀ ọba ò tọ́ sí ọ o ẹ̀gbọ́n rẹ lọ́ba tọ́ sí àìmọ́sẹ́kọ̀ orogún rẹ òní òjò torí bomi gbóná òní ọ̀ràn ọ lọ sí àjọ àrèmábọ̀ tó ń lọ yìí. ọjọ́ òkú mi èpè tó bá di lọ́la àkọ́lá nítorí pé ẹnu ẹnu lẹ́sẹ̀ fi pàkórò ojú ọ̀nà. dúró ń bẹ̀ ọ̀sán pọ̀ gọ́rígọ́rí òrùn kàtàrí gbọ̀ngbọ̀ngbọ̀n ó dífá fún Ọ̀rúnmìlà níjọ́ tí Ọ̀rúnmìlà ti kọlu ọ̀run bọ̀ lórí kọlu ayé. kó tó ń bẹ̀. sẹ́pọ̀ ọ̀làwọ̀lú o sẹ́pọ̀ ọ̀làwọ̀lú arìnrìn oyè wọjà tẹrú tọmọ nírorí ìdí àtẹ̀wé àtàgbà ní yọ̀ ọmọ yọ̀. ó tó mẹ́ pẹ́nu rẹ mọ́ tá ń fọfọ tá ń fún ọlọ́fọ̀ tá ń fún ọlọ́fọ̀ ó gbé ọlọ́sẹ̀ sí àtọ̀wọ́rí òjò pínlẹ̀ fẹ́gbẹ̀ òpin la pín dọ́lé rí odò la pín fún oní ìbínú ìdè wẹ́lẹ́wẹ́lẹ́ la pín fún olú ọ̀dọ̀ ẹ̀yin sọ́la yé tí n bá pè yín kẹ́ ẹ máa dá lóhùn eré tètè ní kẹ́ wọ́n sákẹ́ wọ́n sábà mi oníbàtọ́ tí sọ̀mọ́ ẹlẹ́rìí sàwẹ́wẹ́ olórúkọ tó ní lọ́wọ́ tó ní bímọ. lámù òní ní ṣe yèyí àjẹ kùrùkùrù àfìdíwọ́ báyìí ní ṣe bàbá èṣù hajita gbòòrò sàtàlókọ tá àpọ̀ balùwẹ̀ ayé wèrè pé jílí kùtùkùtù dá ọ̀jà bó jẹjẹjẹjẹjẹjẹjẹ ṣé wọ́n gbàgbé ni ìwọ gbàgbé pé gínigíní ni wọ́n jọ lóde gíní gínigíní náà jọ lóde gíní èsù bàbá ló tún bára míì dé lọ́ fi ń jálagba lúgbú lójú omi ó dín fáfá ọ̀rọ̀ ìwé ifá nígbà tó náà àwọn bàfá ṣe ọ̀run mìlá tó bá jẹ́ bíi tèmi ni ọmọdé ìlú a bá mi rẹ́ àgbà ìlú a bá mi rẹ́ nítorí ọ̀kọ̀ọ̀kan èjèèjì báyìí ò yọ. ó yá oyèdèjì mọ́ ọ lọ báyìí àlọ́ rámirámi rí bẹ́ẹ̀ ni kò rábọ̀ rẹ̀ ó yá. ó yá lọ mọ́ lọ mọ́ lọ lọ mọ́ lọ ọ lọ rí o oyè níyì kó mọ́ bẹ́ẹ̀ ni lọ. gbére gbére bẹ́ẹ̀. torí girigiri ni wọ́n jọ́lóde ìgìní. bẹ́ẹ̀ni gìnìgìnì náà de gini. bẹ́ẹ̀ni èsì bàbá ló tún gbára mi dé. bẹ́ẹ̀ni lọ́fi jàlá gbalúgbú lójú omi. bẹ́ẹ̀ni ó di fáfá ọ̀rọ̀ egbò ifá. bẹ́ẹ̀ni nígbà tó láwọn ò bá fà ṣe ọ̀run mi là ń tọ́ bá jẹ́ bíi tèmi ni ọmọdé ìlú a máa bá mi rẹ́ àgbà ìlú a máa bá mi rẹ́ nítorí ọ̀kọ̀ọ̀kan èjèèjì báyìí ò lọ́mọ wọ̀ yọ ó yá mọ́ ọ lọ mọ́ ọ lọ mọ́ ọ lọ mọ́ ọ lọ mọ́ ọ lọ mọ́ ọ lọ mọ́ ọ lọ mọ́ ọ lọ mọ́ ọ lọ mọ́ ọ lọ. ibi à ń lọ ládé yìí ọ̀rọ̀ bù ṣe o àsìkò tí èkó ké bí èkó ọmọ èèyàn fọ̀n bí ọmọ ènìyàn ìrùkẹ̀rẹ̀ yóò jẹjẹjẹjẹ yóò dókinni ọ̀pá tẹ̀ fi ń tilẹ̀ ọmọ ní gbóná mọ́ iná ọba débi pé gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ pé kábíyèsí àná tó gbéṣẹ́ níyà wọn nígbà tí kábíyèsí ó fi fọwọ́ oṣù lélẹ̀ màmá fòun lẹ̀ wọ́n gégùn wọ́n ní ọmọ àwọn tó jẹ́ àrólé ìwọ̀n obìnrin ni kó máa jọba nínú ìlú yìí nítorí pé ìyá òbí ọkùnrin ẹ̀yin náà tún wá bí ọmọ ọmọbìnrin tẹ́ tó bí òun náà ni ó tún jẹ nígbà tẹ́yin náà bá tún gbéṣẹ. ẹ̀yin torí sunsunsun kò gbọ́dọ̀ hun náà kò sì ní hun ẹ̀yin olóyè àti gbogbo ẹ̀yin awo ọ̀rọ̀ nù tó kábíyèsí ẹ má gbàgbé àwọn òrìṣà tá a fi wọ̀nyí o àtàwọn èèwọ̀ tá a kìlọ̀ fún yín torí pé kí ni láyé olúgbọ́n kò bàjẹ́ láyé àrẹ̀sà kò bàjẹ́ láyé ọwọ́ àràngún àga kò bàjẹ́ kò ní bàjẹ́ lórí yín o. àṣẹ. tó kábíyèsí ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí ẹ dákun gbogbo ohun tí wọ́n bá yín sọ ẹ fi sọ́wọ́ òsì o. kábíyèsí o kó tó di pẹ́ wúre. gbogbo àlàyé náà lẹ ti gbọ́ tí wọ́n ṣe fún yín yékéyéké lásìkò tí ìlú ó tùbà o ìlú ó tùsẹ́ o eku akébí eku ẹyẹ akébí ẹyẹ. ọmọ ènìyàn ò fọ̀n bí ọmọ ènìyàn. ẹ ṣeun pa mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olóyè mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ̀ ń bẹ hàn yín mo dúpẹ́ lọ́wọ́ àwọn tí ń bẹ lóde lásìkò tèmi eku ò ké bí eku ẹyẹ ò ké bí ẹyẹ ọmọ ènìyàn ò fọhùn bí ọmọ ènìyàn aboyún ilé òbí wẹ́rẹ́ o àgùn àtọwọ́ àlàbòsùn gbogbo àwọn tó ti bí òníyàn kú o bẹ́ẹ̀ ni yóò rí àṣẹ ti gùn wá yóò ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó ti ṣe bẹ́ẹ̀ nítorí pé ìyá mi ṣúná bàbá mi ṣúná igbó ni wọ́n fi ṣúná ẹrú igbó ni wọ́n fi ṣúná ìwọ́fà igbó ni wọ́n fi ṣúná ọmọ tuntun yòjòló ajá fún yẹbẹ yẹbẹ ń sunkún àìrí bí yẹbẹ ń gbà àrípọn yẹbẹ ń fọwọ́ sùn ògiri gbígbẹ wọn ni ó ká kí mọ́lẹ̀ ó jàre ẹbọ ni ó ṣe èṣù àṣẹbọ ẹ̀gbà ìtẹ́rù ó gbọ́ rírú ẹgbọ́ ó rú ó bọ́ ẹ̀tùkèṣù ó tù ó gbọ́ ìkarara ẹbọ afún ìgbà tí ó kọ́ bí ó bòrùn ìgbà tí ó tún bí ó bóṣùpá òjòbọ̀lọ̀jọ̀ ní ìṣàkọ́ra ẹrú olú yẹbẹ yẹbẹ gbogbogbò yẹbẹ fọjọ́ sàyẹ̀ sí òórùn fòfẹ̀rẹ̀ ó lóun ó joyè olú yẹbẹ wọn ni ó ká kí mọ́lẹ̀ ó jàre ẹbọ ni ó ṣe èṣù àìṣẹ́bọ ẹ̀gbà ìtẹ́rù wọn ní ó faṣọ funfun gbọ ara rẹ̀ rúbọ ó kọ̀ ó lóun òru ó pe fálékè ó pèsù lólè ó wọ ọrùn yanyan bí ẹni tí ò ní kú mọ́láyé kábíyèsí ẹ̀ ní tẹ́ ẹ̀ ní pe fálékè ẹ̀ ní pèsù lólè ẹ̀ ní wọ ọrùn yanyan bí ẹni tí ò ní kú mọ́láyé ó ṣe bẹ́ẹ̀ mọdẹmọdẹ wọ baláwo jẹ o kèrègbè tí mo mú ròdò tí mi kékeré lábí aṣọ kàbíyèsí ọgẹgbẹ ọgẹgbẹ alákòóso ìbà mi ìbà ọlọ́ta arọ ọlọ́ta mo mà rí ìbà o ìbà akọ́dálé èdò tàbí ọ̀nà mẹ́sẹ̀ gbogbo èjì tẹ̀rẹ̀gúnlò yẹ ìtàkì máa jọ àwọn ládọ́mù mi ọ̀gbọ̀n ètò ẹgbẹ́ ìjọsìn yọ tọ́jú ọ̀dẹ̀dẹ̀ká aṣègèrè fún ọ̀rùn mi là nígbà tó ń lọ gbé dẹ̀ àwọn ayédìkò ní ìmọ̀ ọ̀mìnà náà wọ́n mọ̀ mákèrè rodò mo bíbọmi o mo mákèrè rodò mo bíbọmi mo mákèrè rodò odò gbúrú jẹ́ mo máa. kíní kan ní í ṣe mí ń kàyéfì. fatọlá èmi ní í ṣe ọ́ kàyéfì. látijọ́ tá a ti ń súre fáwọn ọba káàkiri ìlú àti ìsúre fọ́bọ obìnrin bó o gan ni tìrọ́ta ṣe jẹ́ gan-an. ẹ̀yin wo fatọlá káyìí láyé wo ọmọ tó béèrè ọ̀rọ̀ ló fẹ́ ìdí rẹ̀ gbọ́ sórí ìlú ọlọ́ta tó ń wò ó nígbà wọn tẹ ìlú ọlọ́ta dó bàbá ọ̀gbọ́ ìdílé ọlọ́ta ló tẹ ìlú ọlọ́ta dó tó jẹ́ pé kò sí ìdílé kankan tó bá wọn tẹ̀ dó ṣùgbọ́n ọba tó gbèsè tó jẹ́ ọlọ́ta gangan ó wá fòun lẹ̀ ó bó sàpínpín òun ní gbogbo òdílé kìdílé kankan kò gbọ́dọ̀ bóńdùn oyè ọba ìlú ọlọ́ta hmm. ìyún lọ́fà tí gbogbo ìdílé kìdílé òfin bá dùn oyè. nígbà tí kábíyèsí ọlọ́ta tó wá rè wàlẹ̀ àṣà tó fọwọ́ sùn lélẹ̀ àbọ̀ ọ̀gbọ́ tó lè fọwọ́ rọgì gbàgbé kíní kan wá bàjá òjé apá rẹ̀ gùn ju tán lọ ni nígbà tí kábíyèsí tó gbéṣẹ̀ ìhun ọba ìlú ọlọ́ta tí ó máa bímọ obìnrin ń bí ìyún lọ́wọ́ àfà táwọn ọkùnrin ò gbọ́dọ̀ fi jọba ìlú ọlọ́ta nítorí pé kò bọ́kùnrin kódà ọba tá a rèé súre fún àbí òye ọmọ tó bí obìnrin ìyún ní pé tọ́bọ̀ ń bá rèwàlẹ̀ àṣà tọ́fọwọ́ sùn obìnrin tó bí ni ó tún gorí àlééfà bàbá rẹ̀ kí wá làwọn aráàlú wa ń wò tí wọn ò fi tipátipá fọkùnrin sórí àléfà. <laughs> ọmọ pé bàbá ti fi òun lélẹ̀ ni ó ti bá wọn òòsà ní ìpéhùn bẹ́ẹ̀ni bá dán wò wò yọ yọ wo lórí sánsan wò bẹ́ẹ̀ni bá dán wò yọ yà so bájànàkú bá dán wò yọ yọ dàn bí oyin bá dán wò wọn ò sì lọ ní kókó igi èwo òrìṣà wọn ò gbọdọ̀ dán wò wò tó bá tó dọjọ́ iwájú àbọ̀ gbọ́ mo tún máa ṣàlàyé ọ̀rọ̀ ìlú ọlọ́ta fún ọ síwájú sí kì í sọ̀rọ̀ tá a dúró sọ. mo máa kéré rodò mo bíbọ́ mi o mo máa kéré rodò mo bíbọ́ mi mo máa kéré rodò. àná. Hmm, bàbá. tàlàbí àbí ẹni pé bàbá mi. ẹni ọmọ dà á la mọ́. ọgbọ́n. ọmọ débẹ̀ mọ́. ń wọ̀n bá àgbà tí ẹ ti sọ nìsín olówó ní ń sọ̀rọ̀ kò sí ohun tí dálígà ó ṣe yóò kú òun bẹ̀. ń bẹ̀ kọ́ àwọn ó bù lẹ́sẹ̀. ẹ tó bẹ̀ jù bẹ́ẹ̀ lọ. ń bè mí bá rí náà hmm. ẹ jẹ́ kí n máa wá lọ. mo ní àwọn ibi mo fẹ́ yà sí lóríṣiríṣi ọjọ́ ọ̀sán. ń dùn máa rí yín o. Mm. ẹ ṣeun. ọba ń kílẹ̀ o. ìrànlẹ́ ọ̀gbà. ó kí àyà mi o. ó tiẹ̀ dá bàbá olóyè tí mo bá yín bí. kí ló fẹ́ kún? èsì ọ. ẹ dákun ẹjọ́ yìí. Ah, kan náà ni bàbá. ọmọ mi. bẹ́ẹ̀ ni bàbá. ń gbọ́ ọlọ́mọge. lóòótọ́ ni níjọ́ náà lọ́nà oko ó kọ́nu ìfẹ́ sí mi adoni ẹ̀rù ti bọ̀ ọ́. dèndé irú eré wo wá nù njẹ́ ò lèmi rẹ bẹ̀rẹ̀ eré. ẹyin adoni ọjọ́ kan lérè bẹ̀rẹ̀. wo wọn fẹ́ jọ dàǹdó ó ṣàárọ̀. ẹyin adoni ohun tí bá ń màgbàlagbà tí bá ń sáré nu pápá tí ò bá lè nǹkan yóò jẹ́ pé nǹkan lè nítorí rẹ mo ṣe wá gan ní àyìn ẹyin ohun mi kì í fi ọ ṣàyà. tí ẹ̀dùn náà ìwọ sẹ́mi gbogbo ọya náà máa pera rẹ lójú o hmm. bẹ́ẹ̀ yóò bá wa lọ́kọ kò ní tó ṣe é mú yangàn láwùjọ abụọ òun orúkọ tí wọ́n ń pè é ń gbòòrò ni. èmi èmi dénde orúkọ wo ló ń pè mí o. lémi hmm. rẹ kí ló wàá wò. elédùn àti dán olóbìn ó di dandan kọkàn ọkọ náà fẹ́ sí ọ nígbà náà lè wá kọ náà fẹ́ sí ọ èyí ó ti hàn pé ó ti bọ̀ láti pọ̀ lójú oorun ni àbí lójú ayé hmm. ah, ẹ̀yin ọmọ ẹ bẹ̀rù ọlọ́run. Hmm. ọmọdé ọmọ ilé ìwò ni ọ. ọmọ ilé alápàlà ni mi bá. alápàlà. bẹ́ẹ̀ bàbá. ń fẹjọ́ rẹ̀ sùn bàbá rẹ̀ ọmọ ọmọ lọ́mọ mi. o sì ń gbérò bàǹtà ti wọ ọmọ rẹ jọ ń ọmọ láti gbọwọ láti hàn ọtún sàn gbọ. ẹ̀yin ẹ mú tí ọ̀sẹ̀lẹ̀ ẹ máa wà lọ nwọba bá àgbà jẹ́ wípé ẹlẹ́jọ́ ò sí nílé àwọn òsì ní ya agbẹ́jọ́ ẹnìkan dá àgbà òsì ká ni àmọ́ bí bá wá ti dé tàbá wá rò ẹ wò ó ní gbogbo òlú mọ̀ pèsè tí dénde mọ̀ ń ṣe nù àmọ̀ rárá àmọ̀ téèyàn mẹ́wàá tí ń fi tipátipá bá lò pọ̀. òótọ́ ni òótọ́ lọ́sọ àmọ́ ẹ máa lọ. ẹ ṣeun o ẹ ṣeun o ẹ ṣeun o ẹ ṣeun o ẹ ṣeun o. ọ̀tún kí ló wí lẹ́ẹ̀kan náà. yé ọ̀rọ̀ yìí tí mo sọ kẹ́yìn ni n tí mo sọ kẹ́yìn ni pé obìnrin tó lọ tó ní dénde pé òun mọ̀ òun ọ̀mọ̀ rárá ni òun mọ obìnrin mẹ́wàá tó ti fi tipátipá bá làjọṣepọ̀ náà lù yìí ǹjẹ́ rí okòókò ni èmi fúnra lára mi tí mo jókòó yìí mo mọ̀ òun ọ̀mọ̀ mo mọ̀ tó ọgbọ̀n. léndé ọmọ mi mm. kọ wá tó lọ ní ìwọ gan ọ dábàá kọjá ọ dá ògùn kọjá tọ́ ọ̀bá wa já láì dá ọ̀ ń gbárù nǹkan máa ń sí déndé ọmọ mi ah, kọ̀mọ̀ ṣé èèyàn mọ́ o. tí òye òfin tó létí pé ìwà tó máa yín hùn gbòòrò rèé o tí òye bẹ́ẹ̀. ẹ mo kó kùn bẹ̀ ní lóòótọ́ àmọ́ ohun tó ni wípé ńgbà tó gbogbo àwa tá a wà láàfin àti gbọ́ tí gbogbo òlú ti gbọ́ pátápátá ni èrò tèmi ni pé náà ti to yín létí yín. etí mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n mo ní ní mo gbọ́ kú o dende. bọ́sìn. ṣé ọ wà ń mbèsì ní òsì ńlẹ́lẹ̀ kan lẹ̀rú kí bèmí. ìyá àpọ̀ wà lé ńgbà gbọ́rù nǹkan bàtàbàtà bá ń. mo ní kí lọ́ọ̀rì báyìí lọ pákí tẹ kó sábàlá òun wọ́n ti lọ pákí. ńlọ òun fipá bá ọmọ ọlọ́mọ lórúkọ ń gbòòrò. eléyìí ibú olówó ibà òun. èlé ọ̀tún sọ gbọ́ èlé hmm. ibú gbà ni. wọ́n ní wàá mọ́ ní pọ́nmọ́ ọjọ́ ṣòkòtò yá yọ̀ọ́ yí ìpàtọ́ ọ̀bálù ẹ̀ lọ́ọ̀ rí. wọ́n á ní lọ́run kẹ́ni ṣe ti ń gbòòrò nu. ẹ dunu Baba. Hmm. ṣé tí Baba ọ̀ tí ó bá gbẹ̀rí mi jẹ ṣé ẹ̀yin bàbá mi ò gbẹ̀rí mi jẹ ni lémi dende. mi ò ṣe ní gbẹ̀rí ẹ jẹ. ṣé tọ̀hún epo ni tàbí àìrówó rà lémi ṣé obìnrin wo gan mo lè kọ́ ní ìfẹ́ sínú ìlú tó sọ fún òun ṣe tèmi. ọ̀tún ọ̀rọ̀ lọ́gbọ́n o ọ̀rọ̀ lọ́gbọ́n o. ẹ ṣeun jẹ́rí dende ṣe bó mímí ṣé tèmi mọ́ náà yìí tó ti ṣe tó fi tipátipá bá wọn lájọṣepọ̀ kí màá sọ̀rọ̀ ọgbọ́n àbí mo parọ́ ni. ọtún máa lọ lé kíákíá náà máa lọ àmọ́ ìkìlọ̀ tèmi ò ṣe fún ọ ni pé má ṣe é ní sàkáání mi o má ṣe é o ọgbọ́. náà sáà máa lọ lé. ẹ mọ̀ mi kì í ṣe fẹsẹ̀ kì í wọ̀ fọwọ́ ọmọ rí gbé rí di jókòó ni òun mọ̀. kéèyàn ọjẹ́ táwọn ọ̀tá rẹ o. ẹ dénde. ó kó bàbá orí bàbá gé ẹmí tí ń lọ ata mi ó jẹ yọ mi gbogbo ẹ lọjẹ ní yọ pa lórí kó tó délé o. àṣẹ bàbá. èyàn ẹni ó purọ́ mọ́ ó tún ń ṣépè mi yọ ọmọ jẹ tiẹ̀ ni o. èmi tiẹ̀ jẹ́rìí ẹ̀ mọ́ jẹ́rìí ẹ̀ mọ́ jẹ́rìí. ò rí mi báyìí ọ̀rọ̀ àdùnní ṣé kò tó ń tí ń ronú sí n ò gbọ́. kí lọ wá bá bọ̀ tó báyìí. ọ ò rí mi báyìí bàbá adéǹdè lọmọ kò fi tipátipá bá ọmọ tèmi pọ̀ ó sì fi yé mi ń pa. ìwọ náà sì wá gbà bẹ́ẹ̀ kò sẹ́ni tí ọmọ mọ̀ wá nílùú bí ṣe lò pọ̀ bẹ́ẹ̀ ni bá kò sẹ́ni tí rẹ̀ bá ìwọ kí ni mo fẹ́ ṣe mo fà wọ́n lé kóòtù ọlọ́run lọ́wọ́ ni. kóòtù kí ni. kóòtù ọlọ́run. ọlọ́run fà lé kóòtù ọlọ́run lọ́wọ́ ní tó yẹ kó o bọ́ra hòhò kó o mọ òun ọlé pèrè gidigidi kó o mọ òun ọlé pèrè gidigidi pé pé òun ó mọ ọwọ́ àlọ́ fà lé kóòtù ọlọ́run lọ́wọ́ kọ́ ọlọ́run ọba tó dájọ́ tiẹ̀ ó yẹ kó o dá tiẹ̀. èmi náà rò bẹ́ẹ̀ mo rò bẹ́ẹ̀ pé ó yẹ kí n tiẹ̀ lè fún lépè ẹyọ kan ó dáa náà níwọ̀n àgbà táfẹ́fẹ́ ṣì ń fẹ́ tí ń kangi oko láa gbogbo èpè tí ń bá sẹ́ni àyìn lónìí yóò mọ kan déńdè lára ibikíbi tí dénde bá wà ní wákàtí yìí gbogbo ohun tí n bá wí pátá yóò mọ̀ bá a bó ṣe ṣe ọmọ mi báyìí rédèrèdè ó bá a. àṣẹ àṣẹ. kò ní rójú. àṣẹ. kò ní ráàyè. àṣẹ. ò ní jèrè rẹ. àṣẹ. bá ní ó dáa fún aláàárọ̀ òní yóò dáa fún. bẹ́ẹ̀ ni ó rí ìyá ètò sẹ́hùn tó abiyamọ ìsépè ṣùgbọ́n ètò owó àrò òwúrọ̀ mọ́ tí mo báyìí ni wàá gbó mọ́rí kẹlẹ̀bẹ̀ ò lọ́wọ́ kò lẹ́sẹ̀ tí fi mọ́ ògiri tipẹ́ yóò mọ́ o yóò mọ níjọ́ tá a bí tá a bá fi kọ̀ǹkọ̀ wẹ̀ tá a fọṣẹ wẹ̀ kọ̀ǹkọ̀ jẹ́ kan la ọṣẹ òjò ṣiṣẹ́ mọ́ la tó bẹ́ẹ̀ ni ó rí. ìyá ìdílé ẹ ǹlẹ́ o ẹ rọra o. ọ̀rí aya mi mo fẹ́ síra dóko etílé pa n ò ní pẹ́ tí mo fi dé. ẹ wò baálé mi bàbá fi dídá èmi o kò mí kẹ́ ẹ rọ́ọ̀bì kankan o ẹ sáà mọ̀ pa àṣẹ̀ṣẹ̀ ìyàwó tán ni ẹ ti yá sáré bẹ́ẹ̀ jáde náà nù. mo mọ ikú ọ̀nì fẹ́ kí n jáde àmọ́ gẹ́gẹ́ bí òwe àgbà wọn láti gbéyàwó òtẹ́jọ́ owó ọbẹ̀ ló ṣòro n ò wá fẹ́ kọjá wípé òwe wọn ṣẹ̀ mọ́ ńlá ìdínú tí mo fi tètè mú iṣẹ́ ajé mi pọ̀n láàárọ̀ kùtùkùtù. ẹ ò dà bẹ́ẹ̀ bá wá pé ó pọn dandan kẹ́ ẹ lọ ẹ dákun ẹ má fojú mi ọ̀nà ẹ mọ̀ pẹ̀ o ṣé ẹ mọ̀ pé ayun yóò mọ̀ oyún mi. níwọ̀n ò ní pẹ́ tètè lọ. Ah, ah, ah, ọ̀rẹ́ mi. kábíyèsí o. ẹ ṣe aṣọ dọ́wọ́ látẹ̀lẹ̀. ẹ dẹ̀kun ìnáwó ọjọ́ ẹ̀yìn ìyàwó mà ní mẹ́ni o. àṣẹ orí adé ẹ sì ṣeun àárọ̀wọ̀ yín ọwọ́ yín ò mọ ròkè. àfi ká máa dúpẹ́ lọ́wọ́ elédùà. tó aya mi ọjọ́ ń tètè lọ kíá àárọ̀ lọ́jọ́. ẹ mọ̀ pẹ́ o ẹ jẹ́ mo fọlọ́run sí yín o. ọ̀dà mo dé tán. ẹ mọ̀ pẹ́ o ẹ ṣàánú mi o. wá wá wá kẹ wá fi àpò yìí wo lẹ́ni tó wá yìí alẹ́ ló rí ó di alẹ́ ó ti yá. ojúlógún rége yìí ẹ ṣeun ẹ ṣe o ẹ̀yin gan-an ni ká kí dúró pẹkúnà owó ọjọ́ ìwú ọ̀rẹ́ mi láìpẹ́ láì jìnnà lágbára Ọlọ́run a kò ṣètì ẹ náà báyìí lágbára Ọlọ́run àjọgbẹjìjọ ṣe ni àwọn <laughs> ọ̀rẹ́ mi hmm. nǹkan òwúrí àti nǹkan yìí ni kí obìnrin wà ní ọkọ o wo ṣé ti ìjókòó bára ẹni dámọ̀ràn la fẹ́ yí ni àbí ti ìfaranu ara bó bá di lóru hmm. àti pàápàá tó bá wá di ìgbà òtútù ibẹ̀ ni kò rí wẹ̀ bólólùfẹ́ rẹ ni kó lólùfẹ́ wá fi ooru ara kó fi da sọ́bọ̀ olú ẹ̀ báyìí ah, ká má pààrọ̀ ẹni tí ó sìn lé ọkàn jẹ́ yá ọ̀rẹ́ mi kò sí tó dàbí kéèyàn wà ní ọkọ ah! ó dùn. lálùgbé wà wà ń bolo dáa. ebo ní o fẹ́ fara yí mi dálẹ́ ni. lálùgbé mo níbì kan tí mo fẹ́ dé ni ìmọ̀ ọ̀rẹ́ wàwàwà ọ̀rẹ́ mi ẹ bàbá tún ríra á tún mọ tẹ̀síwájú nínú ìròyìn tó ń bẹ nínú kéèyàn wà ní ọkọ. faramade kí lọ̀rọ̀ tó ló ń kan lóminú gan jẹ́ ẹ mọ bí ẹyẹ rẹ bà lè kí ilẹ̀ mọ bí wọ́n ti sọ̀kò ẹ̀. kábíyèsí mẹ́bẹ́ orísun nìdí omi àlàyé nìdí ọ̀rọ̀ ọ̀rọ̀ tí ò bá lálàyé a máa dogun dọdẹ lóòótọ́ ni mo mọ̀ ẹ́ pé àrẹ̀mọ ọba lóbìnrin kò lè lọ́kọ àfi tó bá dórí àpèrè àmọ́ kí ni pàtó gan ohun tó fà tó fi rí bẹ́ẹ̀ àbí kò nídìí ni. o ṣeun faramade ẹni tó béèrè ọ̀rọ̀ bóun ní fẹ́ di rẹ̀ gbọ́ ṣé oríran bàbá ńlá bàbá tèmi lọ lọ́ta ìran wọn sì ní dádé nílẹ̀ yìí ìbá àjọkùnrin ìbá àjọbìnrin ìran wa ní dádé ṣé o wá rí àwọn obìnrin wa wọ́n gbọ́dọ̀ wà pẹ̀lú àbálé títí tí wọ́n èjọba bí wọ́n bá wá jọba tán gbà wọ́n lè ṣe ohun tó wù wọ́n ìdí nìyí o tó fi jẹ́ pé o ò gbọ́dọ̀ lọ́kọ títí tí wọ̀gán ò jọba. kábíyèsí ṣé dandan ni kí ìrànwá ọmọ ìjọba ni. padà ó di dandan ṣé wò mọ̀ pé àṣà àwọn baba ńlá baba wa ni ó sì di dandan ká tẹ̀lé a gbọ́dọ̀ yẹ ọ̀jọ̀ba ọmọọba ni orí adé sì ni ọ̀dàdé dojúbolẹ̀ ọmọ bá ń bọ̀. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o. alájà padà hmm. ah, ah, ajá ni ló kọ rẹ mo <laughs> mọ ẹ gbọ́ èmi lóde tó wá ń ṣe adúrú ìwádìí tó tó báyìí lórí ọmọkùnrin náà sí òsì kí ni ìwúrí àpọ́n mi tó lòun lórí ọkọ lálọ́ pé wò ó ohun èmi náà kí n máa dùn fẹ́ mo fẹ́ yàn fẹ́ kọ́kọ́. ẹ ṣe ìwọ mọ̀ wípé nǹkan ìwọ ni àbó ti gbàgbé wípé. lálọ́ pé mébó olóhùn màjà ni bímí àtàjàní bá sì ti fojú kanra wa bọ́rọ̀ wa bá wọ̀ ìbẹ́nu kásìrì wà láàrin èmi rẹ̀ nìkan ni kójọ́ lọ́wọ́n ọba ní ọ̀sẹ̀ kẹta wa. Ah, kò burú bó bá jẹ́ pé mo ti fẹ́ nù lálùgbẹ́ bí mo ṣe fẹ́ nù. ọmọọba ṣé ò sí o. èyí ṣe tó jẹ́ pé ńgbà tí gbogbo èèyàn fojú bolẹ̀ lódò àyà kò ọ́ ó gbénú ojú ẹkùn ni. ọmọọba ìyá ló jẹ́ fèmí náà nígbà tá a wà lódò tí wọ́n sì ń pariwo pé ọmọọba ń bọ̀ ẹ dojúbolẹ̀ ẹ dojúbolẹ̀ bó o ti a jẹ́ máa rí i pé ṣé bẹ́yà ní bẹ́nu aṣọ egun tí wọ́n ń pè láàárọ̀ ọ̀run ah, máa rò pé èmi ò rí o òun ló jẹ́ fojú gánni rẹ̀ àmọ́ nígbà tí wọ́n á fojú gánni rẹ̀ lóòótọ́ bá rẹwà lóòótọ́. ọmọ bá rẹwà ní tòótọ́ àmọ́ Àjàní náà dára lọ́mọkùnrin ìdí èyí ló jẹ́ kí n wá wò pé a jẹ́ wípé ọkọ tí Elédùà kọ mọ́ mi látilẹ̀ òun ni mo gan nìyẹn. èmi. bẹ́ẹ̀ni Àjàní. Elédùà ṣé kìí sí orí ẹ̀dẹ́ ni ọ̀dà tó bá jẹ́ bẹ́ẹ̀ á jẹ́ pé elédùn àmójúpẹ́ o. Hmm. a dúpẹ́ lọ́wọ́ elédùn àlóòótọ́ àmọ́ àjàní ṣùgbọ́n ń bẹ lẹ́yìn rẹ o. ó tún ní ṣùgbọ́n. bẹ́ẹ̀ ni ó ní ṣùgbọ́n nínú. tó o rí bí Láròǹpé ti ti jíṣẹ́ rẹ fún mi lọkàn mi ti ń fà sí ọ àmọ́ ìyá mi ló fẹjọ́ dá ń dúró. mi ò bínú. ẹ àmọ́ ríwù rẹ lọ́sàn-án ṣé wàá sí. ẹ ẹyà mi bẹ́ẹ̀ làbí ni ṣébí wọn náà mọ̀ pé bínú ìfẹ́ bá ń jó lọ́wọ́ borí ẹni wá sí ni pé ó ni o kò ẹ̀jà jẹ o àmọ́ bí orí èèyàn bá dàrú tán pátápátá ìgbà ẹ gan ni eré ìfẹ́ máa ń dùn aya mi ó ti ń ṣe bí ká máa gbé kéré bí ọ̀pọ̀ sáyà ó ṣe bí ká máa fẹ̀gbẹ́ tẹ̀gbẹ́ kí n yí lọ́kọ yí lò ní àmọ́ ìfẹ́ ìkọ̀kọ̀ yìí ò jẹ́ Àjàní hmm. bí ti ń ṣe ọ ní àmọ́ kọ́kọ́rọ́ kan tó bí yín ajá yìí náà ni. aya mi má má jẹ́ àmúra wa gan ayé ń ṣerú ẹ̀ á wọ́gbọ́n dá sí ni bí o bá ti ṣetán láti ṣe tí mo fẹ́ ká sì sáko oúnjẹ ọ̀tàn. ha Àjàní wo má jẹ́ ká kánjú tulú ọ̀ràn torí ìgbà rẹ̀ ò sì sì lọ bẹ́ẹ̀ Àjàní má jẹ́ ká fi wàdùwàdù dé sáyé jò ó torí ohun tó ń tọ́ lọ́dún eégún ọmọ aláàgbà sì mọ́ra ká jẹ kọ́ Àjàní ṣe ni kò jẹ́ ká ṣe sùúrù. wo aya mi sọrí ìwọ náà mọ̀ ẹ́ pé èrè pípẹ́ a máa mọ́kàn sáré bí a ṣe tá a ṣe ọjọ́ ń lọ. dákun. Àjàní má bínú sí mi tó gbọ́ já ṣe sùúrù èyí tó kò tó nǹkan. Àjàní kò jíǹde ló wá padà sáàfin torí ìyá mi ò ti mọ fojú wa ń kiri. Ah, nígbà tó nígbà wo lọ dé nǹkan tí fẹ́ máa sáré lọ. Àjàní mm-hmm. ní ìmọ̀ rí ọ. ó ṣe wá yára. igi ọ̀pẹ. ìjọ ìgbéyàwó rẹ ìfilé pọtí ìfọ̀dẹ̀rọ̀kà wo ó mọ̀ pé ó ní ọ̀rẹ́ kan láwọn mi ní jẹ́. mo jẹ́rìí rẹ̀ bẹ́ẹ̀ ń tiẹ̀ rí ọmọ fọláwẹ̀ èwo lẹ́yìn ò wá ṣe o a mọ̀ pé níjọ́ ìgbéyàwó rẹ̀ tó bá ti ń wo wájú èmi ló mọ̀ rí tó bá tún bojú ẹ̀yìn ó de èmi ló máa rí sóró mi pípọn mm. abọ́ fífọ̀ mm. oúnjẹ ṣíṣe mm. fi dé èmi ọ̀rẹ́ rẹ̀ àmọ̀ pé. bí n bá tiẹ̀ lówó yóò ṣàlàjò. bẹ́ẹ̀ ni àmọ̀ <laughs> pé sórí nǹkan tèmi ò tiẹ̀ sọ fún ọ tó o bá ti wọlé jẹ́kọ̀ọ̀kan rẹ̀ ó bẹ́ ọ ń lé o irú ọ̀rọ̀ ló wá ń sọ nígboro ẹnu ṣé onírìnkùn ló pè mí ó sàmọ́ ọmọ irú ọmọ tí mo jẹ́. ọ̀rẹ́ mi wọ́n wí fún ọ̀nù sórọ́kùnrin tí ń jẹ́ déńdé pọ́tìjì ò jábàálẹ̀ rẹ o torí máa ń jápọ̀ pọ̀ orí mi ẹlẹ́dàá mi kò ní jẹ́ ń kàgbákòrú déńdéhùn ń nípàdé rẹ̀ nírìn àjò mi ẹ ṣáà àṣeun tá a ṣe kí á mo rí múre tẹ̀sánù èmi lọ́n sábùn nìsín pé la ló ń pé sóko gbọ̀ mi ni. èmi ò gbọ́ bí tèmi náà mo gbájúmọ̀. a máa rí bẹ́ẹ̀ lóòótọ́ mo ti pàdé ọ̀rẹ́ rẹ lọ́nà òkú láìpẹ́ sí wo kì í bá sọ̀rọ̀ ni lemọ́lemọ́ rẹ lọ́nà òkú lẹ́nu jọ́bẹ̀tà tí wọ́n ń pọ̀jù odidi ọmọọba. dèndé ẹ ó wa níbo gan-an ni wọ́n gan mọ́ ń rí gbà lọ lọ́nà oko ní gbogbo ògbà ṣé gbogbo ògbà sá ló mọ́ ń rọ̀rẹ́ mi níbo gan-an ni gan rìn ràdàràdà lọ káàkiri ọ̀nà àtijọ́ àti imú náà ni lálọ́ pé mo fẹ́ kó ṣe nǹkan kan fún mi ó bá ń wí fọ́rẹ́ rẹ̀ ó mú mi lọ́kàn láti mú ṣàyà. kí ló wí dèndé níwọ iná lẹ́nu ẹ̀ ara rẹ̀ yìí yóò mọ̀ kún lójú pọ̀ ìwọ sí faramade oríṣiríṣi. ó ti ẹ̀dá ó dá ṣé bó ṣe wá ń wo èmi látòkèdè lẹ́yìn ṣé mo jọ faramádé bó a bá mọ̀ wípé faramade ń wù ọ́ láti fi ṣaya wọn ò bí bá alábàbà rẹ̀ dá kó o lọ wípé ó fẹ́ fi ṣaya àbẹ́wò lèmi tó wá ń sọ fún mi lè bẹ́ẹ̀ jíṣẹ́ o torí mi ń ẹ̀yà sọ gbọ́ lọ sọ fúnra rẹ̀ ní kí n bọ́ jíṣẹ́ ní ń jíṣẹ́ ẹ̀yà ń jíṣẹ́ òfò ń jíṣẹ́ lémi èmi èmi ẹkùn ó gbọ́ Faramade kí ló ń wá kí n wò yìí. ìyá mi èmi ló yẹ kí n mọ ọbẹ̀ lọ́wọ́ yín pé kí lẹ̀ ń wá kí n wò yìí. Faramade kí ni inú rẹ yìí. ṣé yìí oyún. oyún bẹ́ẹ̀ ni oyún bẹ́ẹ̀ ni. ó yá yọ mi. ìyá mi mi ò lè yọ fún yín. yọ mi. mi ò lè yọ. mi ò yọ mi. mi ì lè yọ. Kayak Johnny. Ah. Johnny. Ah. ah. You're right now. ti gẹ́nu ẹ̀rù bà mí. ìyá mi n ò lè gbàbọ̀dé fún yín kàkà kí n gbàbọ̀dé fún yín káwọn alálẹ̀ lè kú. wọ́n ṣe pé orí adé yìí ṣe pé ṣọ́ọ̀mọ̀pọ̀ bá lọ́la ni ọ̀nà ọ̀rọ̀ kan wọ́n ṣe pé ọmọ sùúrù. kì í ṣe bẹ́ẹ̀ náà mo kàn wó pé bóyá bí n bá wí bẹ́ẹ̀ ẹ lè gbà mí gbọ́. èmi náà mọ̀ mo mọ̀ pé ò lè bà lójú jẹ́. ìyá mi kó má jẹ́ pé àwọn èrò tẹ́ mọ́ ń rò òun lẹ̀ ń gbésùn débi jẹ́ pé wá ń làlàkàlà ẹ wò ṣé ní kẹ́ fọkàn balẹ̀ kò sí ní tí ó ṣẹlẹ̀. àṣẹ. pé eléyìí sọ̀rọ̀ jókòó. ẹ tí n bá dé ẹlẹ́kùn ọ̀rọ̀ yẹn o fẹ́ mọ sọ lójú àwọn tó jọ kó wà yìí ni. lálọ́ ń pé kì í mi bọ́rọ̀ yìí ti rárá mi ló fà á. mo gbó n tèmi ò sọ fún ọ ni wípé okun ewu ruru káwa ruru o àti pàápàá a gbọ́dọ̀ mọ ṣọ́ra níwájú àwọn tó ń sọ wa tá a sọ o. tí kábíyèsí ti láwọn lálá ni mo ti mọ̀ pé jò lọ́wọ́ nú. àlà ẹ ò dá ò dá ẹ kí la wá fẹ́ ṣe sọ̀rọ̀ ìbáyìí kò sí sí kò ṣàìṣe o yín sọ fájà ni ọ̀rọ̀ ìfẹ́ ọ̀kọ̀ọ̀kan èmi àti ẹ̀ yóò dópin. ọ̀wù faramade ó pín ìwọ òróró káwa rúru ah, ah. ẹ wo ní tèmi bá sọ fún un ni wípé kọ́ ọ pọ̀ sókè rajà ṣàlàyé fájà ni ó dá mi lójú wípé ọgbọ́n kan ń bẹ tẹ̀lé rí dá sọ̀rọ̀ yìí. fadé. kábíyèsí. níbo gbà lọ látọ̀rọ̀. mo sáré lọ ọ̀dọ̀ lálóńpé ni. fadé fadé ra kíni yí báyìí yí báyìí kíni. Eh, ah kí ni ọmọ yìí pa mí ọmọ yìí ti bà tètè jẹ́. àìfinipẹ́ ni àìfẹ̀yàn pèèyàn tí márùn-ún kó sọ́bà ń tẹ́wọ̀lú tẹ́gùn bá lóun ò rí gọ̀ǹtọ̀ gọ̀ǹtàngán lòun ò régún ẹ wò ó wọ ẹ̀yìn ẹ̀ṣọ́. kábíyèsí o. ẹ lọ lé déńdé báyìí nínú kúkú nínú yíyẹ ẹgbẹ́ déńdé wà fún ṣe ọwọ́ sùnsùnsùn ọwọ́ mú ọbọ̀ faramádé ọjà balẹ̀ rẹ̀ ọmọ eh? pé ó ṣe burúkú nù tọmọ pé bá ti ṣerú ẹ̀ nínú ìlú wa yìí kò lè jọba mọ́ ọ bá ní kílọ̀ ṣé kí ni orí ẹ̀ burú. ẹ filẹ̀ o ẹni bá ṣe ohun tẹ́nìkan ò ṣe rí ó ti di dandan kójú rẹ̀ rí ohun tẹ́nìkan ò rí rí. ẹyà ẹyà yẹn ṣe sùúrù òun náà sọ wípé òun jọ ọmọ rẹ ni ọmọ rẹ òsì kan tó wà ńlẹ̀ ọba náà ní níṣẹ́ ni o ó dúró ọba kún iṣẹ́ ọba rẹ kò ṣe é mọ̀jẹ́ ó dúró ọba sí rẹ kò ṣe é ẹsẹ ẹsẹ ẹsẹ tẹnu mi. tẹnu rẹ bá wò tẹnu sọ kí ló wà lẹ́nu ọmọ àlẹ yẹn. tí àbá gbọ́ tẹnu ẹ̀gà yóò lẹ́gà ń pàtó ẹni tí ò bá gbọ́ tẹnu èmi ọba Adébímpé yóò ní mo burú àbí bẹ́ẹ̀ kọ́ ẹ wo ogi wọ́rọ́kọ́ tí ń dáná rú ẹ wo àròkárò tí ń dọbẹ̀ nù ṣé torí ojú ọmọ ààrẹ ìyín ló ní kọ́ ọ̀kan lẹ́yìn ọ̀kan àbí ẹ wo ẹ̀yin ẹ̀ṣọ́ ẹ mú un lọ ẹ lọ kì sínú túbú kí n fi máa ronú ìyàtọ̀ tọ́ sí. ariwo kò sí. kábíyèsí o ẹ̀bàjẹ́bù rẹ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ẹ mọ̀ pé déńdé ọmọ rẹ ni sọ̀rọ̀ yóò sì ní lẹ́yìn. kábíyèsí àti pé ìbẹ̀rẹ̀ ìjà là á rí wò ó èmi ọba adébímpé kábí mi ò sí ọlọ́run nìkan ni ó béèrè ẹni tó bá wá wí nínú gbogbo yín pé orí ìgúnnu ò dáa kó mú àkàbà kó rè túnṣe. ẹ eh, olúwa mi ń ṣàkóso ìṣàkóso ló ń bò kankan là rán fáadì tí ẹ bá ń tẹ̀ kábíyèsí létí kí wọ́n yọ̀ǹda ọmọ mi déńdé ẹ mọ̀ pa àti satótónu pọ̀ náà lé o tí mo ní tó ń sọ fún yín nù. bàbá gbogbo tẹ rí pátá láti gbọ́ kódà gan ibi tẹ́ sọ̀rọ̀ dé ó yé wa débẹ̀ àwa kan sì ti bá kábíyèsí sọ̀rọ̀ kódà gan kábíyèsí ti ṣetán láti yí pinnu ọkàn ẹ padà <laughs> àbí wo ni ọtún. ẹ dákun bàbá rẹ yẹrí láyé tèmi wá èmi ò ní fi dúdú pe funfun láyé tèmi wá ẹ jẹ́ ń sòótọ́ ọ̀rọ̀ tó wà ń bẹ̀. ìpàdé tàwa àti kábíyèsí ṣe láàfin ni wípé níwọ̀n ọba àgbà tó jẹ́ wípé faramádé òun ni ojúkan ẹ̀pà ojúkinre ni lọ́wọ́ òun tí déńdé ọmọ ti ń ṣìwò sùnsùn tó da lóró débi wípé tọ̀ faramádé ò lè dérí àléfà ìyá rẹ̀ mọ́ láéláé òun náà wá wo pé tọ̀ ibi tóun fìdájọ́ òun sí ni òun yẹ kan tí ọ̀yẹ́ ò sí wákàtí. kí a là ń wí kí ló ń wí yìí ẹ ṣe kádéǹdè mọ bí n tó ṣe yìí ká máa lọ́wọ́ ni. sọ́ọ̀mọ́ pé fi ń tẹnu mọ́nú ilé náà nù ẹ èkúrú ọ̀tẹ̀yìn ní fanfa o èkúrú ọ̀tẹ̀yìn ní fanfa o ẹ wo wò dàkún ṣe rí àtẹnujẹ èyí tẹ̀yìn ọ̀jẹ̀ ni òun ní í jẹ gbádùn n tó yẹ kẹ́ ẹ ṣòdodo ọ̀rọ̀ fà rẹ pé tọ̀ bí ó ti rí bí ó ti rí nìyí ọ̀tẹ̀ ẹ wá ń parọ́ àyín. ọ̀tún ọ̀rọ̀ rẹ ọ̀fẹ́ wáyé mọ́ o ṣé èèyàn á máa ṣiṣẹ́ ju oníka mẹ́sàn-án kà. wo ìgbà mi èèyàn kà á téèyàn ó fi oníka mẹ́sàn-án báyìí pé tọ̀ mẹ́sàn-án ni ó lè má mọ̀. tójú ẹ bá rí ó fara mọ́ ó ti mọ̀ pé inú ẹ lé o. gogogogo ju bẹ́ẹ̀ lọ. dúró ìlérí òdodo tèmi ń sọ ni òun lèmi ò kú sí kò sì jẹ́ni tí ọ̀pá mi lè rí. lájèrò ìgbà tí òbí tó bí ọmọ ni mo bí tán ni mo fufu lára gbẹrúgbẹrú tí wọ́n fi joyè ọlọ́yẹ́mọ̀ yín ìgbà tí ó tún bí ó bí ọmọ ni mo bí tán ni mo pé kíkéjì tí wọ́n fi joyè alákéjì. ẹ̀yin awo. awo oúnjẹ. ẹ ṣeun o ibi tá a wí la dé yìí o ẹ mọ̀ pàwọ́ olóyè a lè báyé dé ẹnu bodè àjà lọ́rùn àwọ̀ padà mi tá dé. dèndé sóra yí ara rẹ ẹni tètè jìfì ọlá tètè jìfì ṣé tètè nìkan ní bẹ lọ́fìn ni ẹ àìní kọ́mọdé ọmọdé tẹ tó bá ti lè dá gbogbo ìgbà tí ó tún bí ó bí ọ̀ràn ọmọ àjèrò ìgbà tí ó tún bí ó bí ọmọ ni mo bí tán ni mo fi ń ṣe alátọ́fíjọyè ilé alára ìgbà tí ó tún bí ó bí ọmọ ni mo bí tán ni mo fúnfún lára gbẹ́rùgbẹ́rù tí wọ́n fi joyè ọlọ́yẹ̀mọ ni ọ̀rọ̀ bí òní bí òní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún tí ìṣọ̀kọ ewúrẹ́ ọ̀rọ̀ bí òní bí òní ajá fún àgbò tí ìṣọ̀kọ ìlágùn ọ̀rọ̀ bí òní bí òní orí ọ̀kẹ́rẹ́ kòkó láwù bá a wí fọmọ ẹni àgbọ̀ o kì í ṣẹ́jú àwa náà o iṣẹ́ ọ̀rọ̀kọ̀ ni kò ń jẹ́ o iṣẹ́ tó àwa wo làwa jẹ́ o. dénde o ọmọdé rẹ ti ń peko ó ti ń dajẹ ọmọdé rẹ ti ń pẹja ó ti ń dajẹ ọmọdé rẹ wá pa àrọ gidi bàbá ẹ ó wá lọ rè gbé bá àwọn òbí rẹ ńlé àwọn òbí rẹ náà wá ní o máa lọ nítorí pé abánidá kì í báni tán abánitan kì í báni débẹ̀ bẹ́ẹ̀ sì ni abánidébẹ̀ kan kì í báni gbé tó ó wá kù ọ́ ó kù wà rẹ̀. ajẹ́bà kan ló kọ́ lè jágbe ikú. àsùpẹ̀jẹ̀ ló kọ́ jágbe wọ àrùn ọ̀yìn sàṣùpẹ̀ ló kọ́ jágbe wọ sàgbàná ara ẹkún ni irinwó ara sàgbàná ní ogójì ara àrùn ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta o ara ìgbọ̀fọ̀ ní ọlọ́gbọ̀n nínú ẹ̀jẹ̀ ọjà ẹ̀yin lẹ̀ dẹ́mọ́lì yìí náà rárá o. títí omi ọkọ̀ ọ̀dà omi No bámúpa bámúta bámúlélé lọrẹ sóbìnrin ọ̀rọ̀ bí òyìn bí òyìn adíá fún itú ìṣọkẹ ewúrẹ́ ọ̀rọ̀ bí òyìn bí òyìn adíá fún àparò yẹ̀yẹ́ ìṣọmọ olú oko ọ̀rọ̀ bí òyìn bí òyìn adíá fún àkéré pọ́njú ìṣọmọ agẹmọ báwọn lóhun gbogbo lóhun gbogbo ọ̀rọ̀ bí òyìn bí òyìn wọn fi ojo péré lóbìnrin dùn lọ lọ́wọ́ ọkọ wọn bá di méjì wọn á dòdò wú wọn bá di mẹ́ta wọn á dẹ̀ tàǹtúlé wọn bá di mẹ́rin wọn á dè mí ni mo rí ni mo lórí tó mo dé ibà. faramade o faramade ọmọ ọba adébímpé tó bá jẹ́ pé dende gbigbe mi gbígbé wọn gbé eégún wọn mọ̀ gbé ọ káàkiri ni rírù ni wọn ru jàkùnmọ́ wọn mọ rú ọ káàkiri ni gangan là á gbọ́ kó aró òjijì là fà á ọdọọdún sápó ọmọ wọwé ni oṣooṣù ni ṣùgbọ́n gbààwẹ̀ àbálá ìṣù. wọ́n ti parí iṣẹ́ tiẹ̀. tárelé ilé là ń lọ. pẹ̀kan rokoroko kọ́gbà gbélé wọ́n lọ lé bàbá mi ẹlẹ́gbàmodì rà kí n tó wọgbọ́n bámodò tó ló wọ́jú ọlọ́tẹ̀ mi gùn ní kí n wò yìí. ìyá mi èmi ló yẹ kí n mọ ọbẹ̀ lọ́wọ́ yín pé kílẹ̀ ń wá kí n wò yìí. faramade kí ni inú rẹ ṣé yìí hmm. oyún. oyún bẹ́ẹ̀ ni oyún bẹ́ẹ̀ ni. ó yá yọ mi. ìyá mi mi ò lè yọ fún yín. yọ mi. mi ò lè yọ. mi ò yọ mi. mi ì lè yọ. yọ mi. ah yọ mi. Ah. Ah! ilẹ̀ faramádé ilé ọkọ mi dákun mọ́mọ́ dẹ̀rù bà mí. ẹ̀lẹ́yà lóde. àbíyèsí o. Ah, àbíyèsí o kábíyèsí o. ọwúlànà. kábíyèsí. Ah, kábíyèsí mo mọ̀ ní sẹ́yìn. lóòótọ́ ni òòrùn báyìí ojú kẹẹ̀pà ojú kẹrin dákun aṣọ kan ṣoṣo tálágbára mọ̀ dàbúrà ni dákun dákun ṣàánú mi. kábíyèsí ló bá rúni lójú àbílẹ̀ léèrè ọ̀rúnmìlà bàbá àgbọ́nni règún fati torí ẹni tí ò sùn hàn ṣe ọ̀ní ọ̀tọ̀ asọ́nà kábíyèsí ẹ bá fani gbólọ̀. àfiyèsí àwo èmi lọ gbèrè. ìbá o ọ̀rùn mi là gbóhùn mi gbé ìwọ ni fọ̀fọ̀ tí fọdídùn lẹ́gùn abẹ́tílù kárábí àjèrè pérégede ọ̀yẹ́là o ojúmọ́mọ́ ojúmọ́mọ́ la rí là á tẹ́wọ́ ọ̀yẹ́lọ́la aláríwò gbé ọlọ́run ìjódojúgboro àfihàn o oríyá mílójú ríran oríyá kírínà rojú ọgbọ́n o oríyá yàmílójú ríran oríyá o wájú ọgbọ́n ọgbọ́ o ẹ̀yìn ọgbọ́n ọgbọ́ olùmúlọ́tún olùkànlọ́sì àárín ọgbọ́n ìtọ́ ọ̀run bá a bá fẹ́ mọ̀ lójú àríná èyí tá a fẹ́ bàbá ní wò wàá lò kéré ta o. òdí ara rẹ sọ magazine sáwó òdí pé àrè pé ọlọ́gbọ́n dirò ọlọ́gbọ́n ń tu. bẹ́ẹ̀ já ńlá bá omi àrílẹ̀ omi. ogbè fọ́nfọ́n lòun káwọ̀ tán lọ́rùn kábíyèsí ṣé ibi tó dùn fọ́ ogbè fọ́nfọ́n lòun ti jáde ọmọ yín àtẹnìkan ń ṣe fàmí fa ọ bóyá fúnyàn ní nǹkan àfúnyàn àbí ká parọ́ mọ́ ni tó dùn fáyín sọ fún wa nù bọ́bá wa kọ̀ tí ó jẹ́wọ́ yóò fẹnu fẹ́ra bí abẹ̀bẹ̀. odò hmm, dì ń gbọ́ sílùú tán ni Hmm. bó ló ti ṣẹlẹ̀. aya mi. aya mi ó sáà máa ń dá lọ́rùn sáá. Àjàní ó ti ṣẹlẹ̀ o. èmi ló ṣẹlẹ̀. ó dàbí ẹni pé ibi tí ọ̀rọ̀ ìfẹ́ wa dé dúró yìí á fòpin sí o. Ah, ah, ah, ẹ àmọ́ àwọn sọ̀rọ̀ bá sọ fẹ́ máa dẹ́rù bà mí ni ìfẹ́ tó yẹ kó àṣẹ so ni a yóò wá débi tí yóò ti ààrẹ já náà nù èmi ló dé. ẹ wo sórí àwọn èèyàn ti ń rí aláàárín ìlú yàtọ̀ síyùn àti rẹni ló ń wí fún ìyá mi ìyá mi ti ń fura sí mi. àmọ́ bí a máa wí fún ìyá rẹ̀ ṣe bí àwọ̀ ọgbọ́n dá sí ni níbi tó wá sọ̀rọ̀ lọ sí kò ti lágbára jù. ìyá mi ti ń fura pé mo nífẹ̀ẹ́ kọ̀kọ̀ ó sì méwu tí ń bẹ lẹ́yìn rẹ̀. ẹ sọ̀rọ̀ àyà mi gbogbo ewu tó bá òkun kọ́ máa bẹ lẹ́yìn ọ̀rẹ́ àárò ọgbọ́n dá sí ni. wọ́n lọ nù. ọ̀ lè lọ bá wọn ó sì á lọ bá wọn ṣe báyìí bẹ̀rẹ̀ ó sì mọ̀ wọ́n sọ wọn kó mo nífẹ̀ẹ́ rẹ wọn náà sì mọ̀ pé bí wọn bá rí ọ wọn ò lè jẹ kọ́dà gbangba mi láì tí ì jà rárá bí wọn bá rí ọ wọn ò bẹ́ẹ̀ kùn mí. dákun aya mi dákun dákun ó mọ̀ pé gbogbo tó bá fẹ́ ni ó fi ti ọ̀nà náà lè lọ wá ọ̀hún ọ̀hún dákun. mo mọ̀ ọmọ kò dá lọmọ fún jókòó jókòó kò lè lọ́wọ́ tó ní ọ̀lẹ́ lọ́wọ́ àwọn ọmọ tó wọn nífẹ̀ẹ́ rẹ̀. ọjọ́ nínú ẹ̀ mú mọ̀ sí báyìí. wọ́n náà sì á sí báwọn ní kí ló dé tó o fi gbàgẹ̀rẹ̀ rodò dẹrù mọ́ṣú wálé tó o fi apẹ tó ti sàn pọnmi lọ sínú oko ṣé wò mọ̀ pé tí gbàgòdò rọ bá tú iṣu àgbẹ̀ aṣòfò apẹ tó ti sún a máa mú ojú omi kún lóko. Ah! lálọ́ ń pé ó eh, kàn ń sọ̀rọ̀ báyìí ni ìbámu mọ̀ sí o mo ṣetán ló wá dájú mi lójú po. Ah! Eh, àmọ́ olórí ibùwò olórí wa ṣe ìwé yìí fún un. lálọ́ ń pé Àjàní ni o. Ah! Àjàní. Eh, Àjàní. bó wà ní ṣe o ti sọ fún kábíyèsí. bí kábíyèsí bá gbọ́ pẹ́rẹ́ Àjàní ò ní kíje. bẹ́ẹ̀ni kò ní kíje. kò ní kíje. Oh! Àjàní ah! kí làwọn lè ṣe báyìí. ọgbọ́n kan sọ sí mi lọ́kàn. èmi wò wípé ká dùn ọ̀rọ̀ yìí mọ́ déńdé gbogbo aráàlú ló kún mọ̀ wípé déńdé ló mọ́ fi tipátipá bóbin lò káàkiri wo wọn gbà wá gbọ́ kò sẹ́ni tí ó fura sí gbọ́ á sì fi èyí yọ àjàníkù nínú wàhálà yìí déńdé ẹ̀ lálọ́gbé tó sì dá olójú pọ́rọ̀ yóò ní lẹ́yìn ẹ̀yìn kìíní kò ní lẹ́yìn kò lè lẹ́yìn gbogbo ayé ló mọ̀ wípé déńdé ó tó ṣe bẹ́ẹ̀ ó tó ṣe ìtọ́jú ẹ̀yìn gan-an lọ lẹ́yìn ìbò ẹ̀yìn kí ló fẹ́ ni kò lè lẹ́yìn kankan ọ̀dà bọ́ ọ bá ti wí bẹ́ẹ̀ mo wí bẹ́ẹ̀ mo sọ mo sọ bẹ́ẹ̀. faramade ó sì ṣe nǹkan tó tó yìí ò sọ fún mi. dákun àwo bó ni wọ́n ti ṣe dákun gbà mí àwo. ọ̀dà kàbíyèsí ẹ̀mọ̀ntẹ́sì nìsín ẹ wàá gbéra pa ní wàrà ṣàṣà ní kíákíá ẹgbàálé ààrẹ lọ bẹ́ẹ̀ bá délé ààrẹ bí ààrẹ bá ààrẹ bá ti gbọ́ àbùṣebùṣe ó ti tán. Ah. kémi ọlọlé ààrẹ kí n lọ bẹ ṣé wo mọ̀ pé bí ọmọ tèmi ó ṣe jẹ́ kan ṣoṣo lọ́wọ́ mi bẹ́ẹ̀ náà ni déédéé jẹ́ kan ṣoṣo lọ́wọ́ ààrẹ bó ni wọ́n ti wá bẹ̀ tí ó fi gbẹ́bẹ̀ ah, kò ṣeé ṣe. ọ̀dà. Mm, Ifá ò ní balẹ̀ ọmọ yẹn bọ̀ ọ̀pọ̀lẹ̀ ò ní balẹ̀ ọmọ sọ̀rọ̀ fún olóko asọ̀rọ̀ láyọ̀ ẹlẹ́rìí ìgbọ̀n. ire àfiyèsí kábí kò sí yálà ni ó béèrè ẹ rí Ifá ní kẹ́ ẹ wá ẹyin òróró méje sẹ́yìn gbọ́ mi nǹkan yòókù tá a lò mọ́ gẹ́gẹ́ bí ètùtù ẹ̀dá bẹ́mi. ṣé ẹni tá a bá ti wá pèsè ẹ̀ tán ẹ̀yin fúnra ara yín lẹ́sìṣẹ́ yìí o gbogbo orígun méjèèjì tó wọlé yìí ẹ wàá ṣàdúrà sí ẹ̀fọ́ kìnní sórígun kìnní ẹ ṣàdúrà sí ẹ̀fọ́ kejì sórígun kejì bẹ́ẹ̀ bá ṣàdúrà ẹ̀fọ́ kẹta sórígun kẹta ń gbẹ́ bá ẹ̀fọ́ méjèèjì tán ìfẹ́ ẹlẹ́rìí ìpín ògbèǹde <laughs> ara rẹ̀ ọ̀yà faramádé ìwọ náà o ṣe ó kù díẹ̀ káàtó. <laughs> Hmm. mo rí iná dé kí n má fojú sunkún ọmọ o kẹ́ni ẹlẹ́ni má gbà ṣe èmi ṣe kí n má fọwọ́ mi gbọ́mọ sí kí n má mọ sàárì ọmọ láti wòyí lọ wàhálà àti ìdààmú ò gbọdọ̀ dé bá mi lórí ọmọ. ẹ wọn ní o fún mi kó o má lè fún mi èdì wọn ní òdì mi kó o má lè dì mí ẹ òní fágbé kó má lè dárò èdè òní dànù kò kó má lè kó sùn. my boy, my boy, my boy. <laughs> Mulher. <laughs> Ha ha ha ha ha ha ha ha Combenha. ojúmọ́mọ́ tẹ ẹyẹ fò ó dìrọ̀lẹ́ lè tẹ ẹyẹ bà kẹ́mi rèé ó padà wá kọ́ wá bà rẹ ta tíwìrì ń tèkútélé abiyamọ nígbẹ́kú ọmọ rẹ̀ kọ́ mọ́ta wo wo farabalẹ̀. bàbá ọ sọ nǹkan kan àwọn àgbà bọ̀ kò ní í ṣàyè nígbà míì sì rèé kò ní í ìgbà míì àtàyè àtọ̀rọ̀ yóò wá wà àmọ́ lónìí tàbí lásìkò tá a wà tàbí ní ìsìn kò tí ì sáyè ọ̀rọ̀ wà ṣùgbọ́n kò sáyè kọ́kọ́ sinmi náà bọ́ bá sinmi tára rẹ balẹ̀ yóò á wà sọ̀rọ̀ só wọ́ tó mo dúpẹ́ o ẹlẹ́dàá mi mo dúpẹ́ ìgbárùnmọ̀lẹ̀ mo dúpẹ́ mo dúpẹ́ tẹ́ ẹ̀jọ́jú ó tì mí o ó yá wá fègbè lílẹ̀ ọ̀rọ̀ pé gbẹ́dẹ́lẹ̀ kó o tó gbọ́ ẹgbẹ́dẹ́lẹ̀ ń bọ̀ ń bọ̀. oṣù ni kò séwu fẹ̀gbẹ́lélẹ̀ kó oṣù kò sí ti o ṣe àìsùn kí lè fi mọ́ bọ́ bá dojúmọ́ mọ́ àmọ́ sọ̀rọ̀ sọ́gbọ́n. Correct. Da. kárí ọmọ mi àìkí ló kọ rẹ tí jẹ. dèndé ló kọ mi bàbá ọmọ ìlú wo ni ọ. ọmọ ìlú ọlọ́tọ̀ ni mí. ìlú. ìlú ọlọ́tọ̀. kí wàá ní tó ṣe o àbẹ́ṣẹ̀ wo ló ṣe kó tó dẹni tó rárí wọnú igbó àjà lọ́rùn wa. ẹ ṣeun bàbá o bá a ti ń bi nìyẹn o faramade ọmọ ọba ló purọ́ mọ́ mi ó ní èmi déndé mo fi fipá bá wọn lò lọ́ba lọ́lọ́tọ̀ bá pàṣẹ fáwọn awo òlu bí kò tèmi wọ gbàjà lọ́rùn lẹ́sẹ̀ tí mo dé bàbá. àmọ́ wa bẹ́ẹ̀ torí wọ́n ní orí yéye ní mògún àìṣe lọ́pọ̀ èmi tó ń wo yìí náà ọmọ ìlú ọlọ́tọ̀ ni mí. ẹ̀yin bàbá nígbà tẹ́ wá pé ọmọ ìlú ọlọ́tọ̀ ni kí ló wáá gbé yín dé gbàjà lọ́rùn bàbá. kárí èèyàn tó bá béèrè ọ̀rọ̀ ó dá mi lójú pé ó fẹ́ di ẹ̀ gbọ́ ni <clears throat> ọba àjẹta tó gbẹ̀ṣẹ̀ nílùú ọlọ́tọ̀ òun ló bí mi àwa méjì ló sì bí ó bí ọkùnrin kan obìnrin kan èyí obìnrin lẹ̀gbọ́n èmi ọkùnrin làbúrò ńgbà tí bàbá wa gbéṣẹ̀ táwọn ìlú foríkorí wípé ọkùnrin ní ògòrí àléfà ọba ẹ̀gbọ́n mi wá bínú ó ní bó lòun ó ṣe wà ń bẹ̀ tábùrú òun ọjọba bó ṣe lọ́ọ́ dí pàǹpá pẹ̀ láwọn èèyàn rẹ̀ nú sórí. So, sórí pé tìpá tìkúùkù tògùn tògùn ní amẹ́tẹ̀ẹ̀ta fi lé mi wọgbó àmì mi náà wá ṣe kíní kan gbà mo fẹ́ kú o mo gbé dà ìdà òjé èyí tí wọ́n fi pàṣẹ ọba mo ló díjọ́ tí n bá rólóòótọ́ èèyàn kí n tó gbé dà yìí lẹ̀ tàbí kí n lọ́ọ́ fi jọba fúnra mi bó bá yá ọ̀gbádùn mi bó ṣe rí nù ọ̀wá rí gbọ́dọ̀ wọ̀ wáyé ó léwu àmọ́. orí tí ò gbé ni nígbàláwo orí kò ní òun ló kó pàdé mi ọ wà á farasin lédọ̀ ni ó sinmi dáadáa ọ jẹun àjọ máa tàkúrọ̀sọ ìgboro lẹ́lẹ̀mí náà ti máa wá ara nǹkan ṣùgbọ́n mo ti pinnu pé wọn ní kúrò láàrin inú igbó yìí ti ra tí mo kó wálé mo ti ra àwọn aṣọ tí mò ń wọ̀ kò ó dá mi mọ̀ tó ó yà wá lẹ́nu ṣé kò sí nǹkan. àkómọ̀bàṣí hmm. ah, náà ni bí ọba wa ṣe ń ṣe ni òye wa mọ̀ ìyẹn ló jẹ́ wá sáré pè yín. ní ṣùgbọ́n yẹ kí kábíyèsí ó ṣàlàyé fún yín. pé kí ni. ẹ wo awífúnni kó tó dání àgbàjákadì ni a pè kábíyèsí ní bàbá a pè wọ́n ní kọ̀kọ̀ a ní kí wọ́n yẹ lẹ̀bẹ̀ lọ bá rẹ àbí kí kábíyèsí gan rè bá rẹ kábíyèsí láwọn ò forí ẹwà gúngbàgede. Mm ìdí rèé tó fi rí bẹ́ẹ̀ o kì í ṣẹ́jú àwa wo. kábíyèsí ti gbàgbé ni o wípé bí àlè ìyá ẹni bá ju ni lọ bàbá là ń pè é. ẹ má jẹ́ a máa rojọ́ mọ̀ kábíyèsí ni kí gbogbo wa ò bì kọ́mọ́jọ́ kan kí gbogbo wa ò fẹnu kò ká lọ bẹ ààrẹ. kábíyèsí ọ̀rọ̀ lẹ́gbẹ́ yìí o níjọ́ tá a bá wa lọ náà ní kẹ́ ẹ sọ báyìí o kábíyèsí kábíyèsí kábíyèsí kábíyèsí bá ti gbé kùrù gàdà olóhùn ọ̀bá wa ṣe mọ́ o ikú lọ yọwọ́ ẹ̀ láàrin awo. erin ńlá lọ nínú igbó àjànàkú lọ lágìjù ọba àlù ọlọ́tọ̀ ṣe bẹ́ẹ̀ ọgbọ̀rún lọ ọ̀bádélé kó kílé o bó o bá dọ́nà kó o béèrè ọ̀nà àtètè délé iṣẹ́ tiwa ni kò jẹ́ o kó o wí fún ọlọ́run wípé ayé dùn àwo ò wá ọmọ ṣe o àṣẹ kò sẹ́ni tí ò ní kú kò sẹ́ni tó kó bàbá rẹ̀ ò ní dìgbòrò tọ́ hìndéhìndé dẹ́yìndé mò ń jẹ́ yín bàbá. káre lẹ àlàáfíà ni èmi ló ń ṣe ń bí tọ́ wa. mo lọ rèé dáwọ́ tẹ̀lé ń bẹ̀ wọ́n ni. ọ lọ ṣe ga. bẹ́ẹ̀ ni bàbá. káre àìgbó lónìí lọ́ọ́ padà sílùú yín. ṣé ò sí bàbá. àwọn àgbà bọ̀ wọ́n ní tó bá dojú ṣùṣù fùrọ́là àsìkò tí tó báyìí tó padà sílùú ọlọ́tà nílùú yín lọ́hùn ọba àlù ọlọ́tọ̀ ó ti wàjà báyìí wàá wò wò ìwọ lọ́wọ́ á padà lé tó o bá rántí pé njọ́ tí mò ń bọ́ sọ̀rọ̀ ní mo ní ẹ̀gbọ́n mi òun ló lé mi kúrò nílùú àbọ̀ rántí òun ló lé mi kúrò nílùú lóbìnrin fi ń jọba mo wá bọ́ sọ̀rọ̀ ọ̀dà wípé mo mú dà kan kúrò lọ́hùn ìdánìwọ́ wà á dá padà sọ́hùn báyìí ọ̀yà tẹ́wọ́ rẹ̀ náà síwájú. Si ó dolú pé mo pè ó dolú pé mo pè ó dolú pé mo pè abiyamọ onígbẹkùn ọmọ rẹ̀ kọ́ má ta ti wèrè olúpè mo pè kẹ́ ẹ jẹ́ mi o nítorí pé agbe tí ń gbèrè pàdé olókun mọ́ gbèrè pàdé olókun mọ́ o ìdà àṣẹ̀mbá ẹnu kan ọlọ́rin ìgbé wa àlùkò tí ń gbèrè pàdé ọlọ́ṣà má gbèrè pàdé ọlọ́ṣà mọ́ ìdà àṣẹ̀mbáyé ni kọ́ ọlọ́lẹ̀ ìgbé wa òdídẹrẹ́ tí gbèrè pàdé olúwo ọmọ odò ọba tó jí tó gbé gbá ajé lérí gẹ́ngẹ́ mọ́ pé pàdé wọn mọ́ o ìdà àṣẹ̀ǹbáyé tí mo gbé ni kò gbé ìdà. káre ó rí wípé ìdà ni mo pè ṣùgbọ́n adé ìṣẹ̀ǹbáyé ló wà gẹ́gẹ́ bí mo ṣe sọ fún ọjọ́ tí mò ń bọ́ ọ sọ̀rọ̀ wípé ẹ̀gbọ́n mi lé mi kúrò nílùú ni ìgbà tèmi náà wá lọ́mọ wá gbé adé ìṣẹ̀ǹbáyé mo ní káwọn ọ̀run mọ́lẹ̀ ò gbé kúrò láàfin torí pé ìran obìnrin kan ò gbọ́dọ̀ dé bí ọba sì ti dádé àrè adé ṣẹ̀ǹbáyé àṣẹ ẹnu rí olè múlẹ̀ tó òun náà sì máa ṣìwà wùdí àjálù ó sì máa dé bá ni lẹ́nu wọn bá àgbà tó ti wá rè bí àwọn baba ńlá baba wá rè báyìí wọ́n wà máa padà lọ sáàrin ìlú sọwárí adé yìí yóò padà sáàfin bádé bá ti padà sáàfin táwọn èèyàn rí i táwọn àwọn òmò tí mo yín ògbé nù kára ń àwọn baba tó baba wa àwọn tí wọ́n lọ́gbọ́n nù àwọn tí wọ́n máa lẹ̀ ẹ́ tẹ̀ tí wọ́n bá ti rí wọ́n ti bọ̀ pé àsìkò àtijọba mi ti tó àṣẹ sì ń bẹ lẹ́nu ọba bí wọ́n bá ti wá wọ̀lú báyìí òkìkí ọ̀wá kan kó ti dé wọ́n mọ̀ pé wọ́n lọ́ba wọ́n wá lọ lè jọba lọ́nkọ́ ọ̀pá gbogbo ègún àtàṣe èyí tẹ́gbọ́n mi fi lélẹ̀ wípé ìran obìnrin ní ọmọ ìjọba kó o fi parẹ́. ìlọtọ̀ wa lọ́yàdé yìí ọ padà síbi tó wà ní. àwòdìdí ń lọ sí bàrà afẹ́fẹ́ ta nídìí ó mú ṣe yá káwo pòórá. Ah, bàbá ó ti lọ. kankan fi hàn án ni ní báyìí wà á máa lọ sáàrin ìlú ọlọ́tọ̀ bọ́ ti ń wọ̀lú ọlọ́tọ̀ báyìí adé yìí ó padà ṣáàfin lọ́hùn bá dé bá ti wà ọ̀tá ẹni ọ̀yà o ọ̀tá ẹni ọ̀yà ó ku ọ̀tá kan ṣoṣo tó o ní tó kù ńlẹ̀ ẹni tí wọ́n torí rẹ̀ tí wọ́n fi lé ọ kúrò nílùú kí ló kọ rẹ̀. faramade ni baba. faramade. ọwọ́ àmọ́ wí wípé igi ńlá tó ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ kìíní wọn ò léwé lórí. igi ńlá tó ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ kìíní wọn ò léwé lórí. ìtàkùn rọ̀gọ̀jì tó ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ kìíní wọn ò rè gbòmúlẹ̀. ìtàkùn rọ̀gọ̀jì tó ṣe bẹ́ẹ̀ wọn ò rè gbòmúlẹ̀. iná bá ń lómi tí ò bá padà lẹ́yìn omi iná náà kú. iná yín lómi tí ò padà lẹ́yìn omi iná náà kú. káre ó wá dòkururu. kó dòkururu. kó dọ̀kàràrà. kó dọ̀kàràrà. ọmọ wo ló ló jẹ́ wọn ó ṣe ọwọ́ gbó faramade ni. wà á ní faramade o. faramade o. ní gbódígbó là gbóhùn sokodiro. igbódígbó là ń gbóhùn sokodiro. nínú ibùlẹ̀já ń gbé. inú ibùlẹ̀já ń gbé. ihò lẹ̀ làjùlẹ̀ àwọn èèrà. ihò lẹ̀ làjùlẹ̀ àwọn èèrà. ọyá wa máa lọ. ọyá wa máa lọ. àlọ́ rámirámi là á rí. àlọ́ rámirámi là á rí. ẹnìkan ìrabọ̀ rẹ̀. ẹnìkan ìrabọ̀ rẹ̀. fúó fúó. tó. àbàlá ìṣù. àbàlá ìṣù. òré ìta ṣe torí pé ìyá tiẹ̀ ti kú òun lọ̀tá kan tí ó kù fún wọn torí yóò fẹ́ bọ́ sórúkọ ìyá rẹ̀ àmọ́ ní ìsìn kò sí tọ́jọ́ mọ́ bọ́ ti ṣeun ó ti wọ mi lọ báwọn ó sì ń bẹ̀ ó ti wọdù lọ bí ọkùnrin ò tó wọdà fàbọ̀ kó tó máa lọ. àwọn méjèèjì ni wọ́n máa ń bú mi gbogbo ìgbà tán bá sì ti pàdé mi lọ́nà àkóbú ni wọ́n máa ń fi mí ṣe mi ì sì fẹ́ wàhálà mo ṣe ní kí n wá fẹjọ́ wọn sùn. kí ló ṣe fún yín tẹ̀ fi ń bù. <laughs> ẹ máa gbọ́ gbàtà àyàwèrè báwo la ṣe pàdé rẹ lọ́nà tá a máa bú ọ. ó bu àwa náà sì bù nígbà táwọn sọmọ lọlé lọ mẹ́sì wá òun ọmọ lọlé lọ mẹ́sì wá tó rè mẹ́gbẹ́ ẹ̀ ọgọ fún nǹkan tó sọ wọn. àwọn ògọ o. mo lọ gọ. káàbíyèsí o. ọ̀nà yẹn jìn kábíyèsí. kábíyèsí ọmọ jìn. ọ̀rọ̀

déńdé déńdé àbí wọ́n kí n wo yìí bàbá mi ò ṣe o àṣé adìẹ tó kú lè tún jẹ́ gbàdó ẹ rí bí àwọn táwọn ń rò pé ó ti tán fún wọn a sì tún padà dé èèyàn ẹ má ròyìn pín o mo wá kí ọ kú oríire ẹ ṣeun bàbá àròkọ ti kú ni tọ́ra nìkan lọ́gbọ́n àjà lọ́rùn kó bọ̀ ọ́ nígbà tá à ń pé bẹ́ẹ̀ náà ni wọ́n tún tó àdúpẹ́ lọ́ọ̀lọ́ ó tún wá padà dé ọdẹ ní ọlá ọdẹ ní ọlà ó tún jọba nílùú ọlọ́ta ah, bàbá mi ò ṣe o ò ṣe o pẹ̀lẹ́pẹ̀lẹ́ wá tọwọ́ rẹ o ọ̀tún la kí lọ́wọ́ pẹ̀bí. ẹ bẹ́ẹ̀ ni bàbá mi wòye ọ̀tún la mo ti wọ̀ pẹ̀bí ẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tí n bá ti wọ̀ pẹ̀bí báyìí kò ní sí pé a máa yọjú lé kiri mọ́. ọmọ pé ọba ti wọ bẹ̀rù à ń ta fẹ́lẹ́fẹ́lẹ́ wọn ti àwọn afọbajẹ òtí ẹ̀ níjọ jáde ọ̀kàrẹ̀ òkú rere bàbá mi ò ṣeun adúpẹ́ ah! adúpẹ́ ńlẹ́ ọmọ wàágùn wàágùn mo ní ọmọ wẹ̀rìn lógún bẹ́ẹ̀ ò bá lápò òde lọ́fà ábàbà ẹni bá jàǹpàkò kẹ́ ẹni bá jípẹ́rẹ́ ńlẹ́ kẹ́ ẹ lọ́ta wẹ́rẹ́ tí wọ́n fi jí mọ́ lójú oorun mo ní ẹ mọ̀ wẹ̀rìn lógún ẹni ìmọ̀dúta lọ́fà tí ò bá kú ó dojú alẹ́ àtòrí wọ́wé bí ìṣú ni orí oyè kárelé orí oyè ìsùn tá o ọba kárelé ó dìgbà kan náà.